السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run tó bá mú tèmi ìjà wọ́n wá ń di mẹ́jọba ìkọ́ tọ́ mẹ́wàá àkọ́kọ́ tó ti fẹ́ lọ́ọ́ pọ̀jú dé nìyẹn ọlọ́run aṣáájú rọ̀ wá lọ́rùn aṣáájú ìgbàlè bá dà fún wa kátó ka hadisi kí bẹ ní iwájú wa lálẹ́ ìfún wa àkíyèsí tí Sheikh Ali hafizahullah ta'ala tí wọ́n ń pe ìmáàmù tí yóò bá wa kírun lálẹ́ ìsí ó kéré jù bẹ́ẹ̀ lọ́jọ́ orí odidi máàmù náà nìyẹn ní ìrànà wá fẹ́ àwọn afáà ní ọ̀rọ̀ méjì lórí kọ́mẹ́kì ó ti bàlágà òṣèlú mánà tó lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́ wọn kan ní kò sí tó ṣe tá a bá ti rí àgbàlagbà tó lè ṣe ojúṣe kó kírun pàtàkì jùlọ ààrí àgbàlagbà tó lè ké fatiha léyìí tó jẹ́ rukunan min arkan salah sọmọ èkèrè tó wọn fatiha kínú láti síwájú ó jẹ́ ọ̀ranyàn àti náfílà àwọn àfáà kan lè sọ wípé a ọmọ tí ò bá bàlágà ò lè kí ẹ̀rùn ọ̀ràn yàn fún yàn gẹ́gẹ́ bí imam àgbàlagbà ní kágbà láyé kókì tó wá di àwáfíì kó wọn ṣe mọ́mọ́ bẹ̀rẹ̀ òun ló fà alhamdulillah ilé ẹ̀kọ́ láwà láwọn àfáà tí wọ́n kájú sùn láti kírun ṣùgbọ́n níbi tarawih alẹ́nu Ramadan àárín kọyìn lára kódà kó jẹ́ ọmọ ọdún mẹ́fà kódà kó jẹ́ ọmọ ọdún márùn kódà kó jẹ́ mẹ́rin tó bá ti rí kí ó há dáadáa a máa tẹ̀lé rẹ̀ síwájú níbi tarawih kí bá ti ń ṣe ìmáàmà kó lè máa la kó tó dìgbà tí yóò dépò bulugh irú àǹfààní tó sì wà ń bẹ̀ òun nílùú máa ṣàtúnṣe lára yín ẹ̀yin tẹ̀ bá rí bẹ́ẹ̀ tẹ́kì lọ́jọ́ orí púpọ̀ alẹ́mà kí tàràwí fún wa. bí ẹ bá ní salamun alaykum salamun alaykum wa rahmatullahi wa barakatuh ìkẹ́ ọlọ́run wọn lọ́lọ́run kó mọ bá yín salamun tí yẹn ní salamun alaykum wa rahmatullah ní nakira ìkíni kejì òwọlé wọ́n tó bá ti dorí irun tawqifiyya mọ́álífà tí ó ń ṣe ọlọ́run bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ sí sálámà lórí irun yẹn náà lólò assalamu alaikum wa rahmatullah gẹ́gẹ́ bí tí Sheikh Ali sọ ní alẹ́ torí bẹ́ẹ̀ ethics ní ṣùgbọ́n àwọn kan yẹn àwọn tó ṣe pàtàkì nínú ẹ̀kọ́ ẹ̀sìn pàtàkì jùlọ ìwọ̀n tà lè máa lójoojúmọ́ ẹjá gbìyànjú ká gbọ́ àwọn ìdájọ́ rẹ̀ yìí dáadáa عن عائشة وأم سلمة عن عائشة وأم سلمة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنوب من أهله ثم يغتسل ويصوم رواه البخاري ومسلم فلو قولون بو بو على tó kù بعد fún wa رمضان bàbá ti kíta ọ̀rọ̀ wẹ́ síta àyọkà nínú hadith lámàá sí fúnra wa tó rọ̀ mọ́ bóyá ọ̀rọ̀ Ramadan àbí àwọn àwẹ̀lé àbí ọlá tó ń bẹ fún Ramadan àbí tí ń bẹ fáwẹ̀ àtàwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àrùsígbà nínú àwọn àdáàbò sí yà àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àrùsígbà tọ́pọ̀lọpọ̀ yóò sì gbóyé òun ni wípé kéèyàn sùn fún lálàtàrà kórí tí ń máa ń jáde lára ọkọ ìyàwó rẹ̀ bá súnmọ́ra wọn kó lálàá kó wá rí bẹ́ẹ̀ kó wá sí nígbà tí ó sí tó jẹ́ ní kò sì rò kí tó lọ sùn ó wá bẹ́ẹ̀ ni àwọn ìlú láwọ̀ ti bàjẹ́ kódà ni wọ́n ní àṣepapọ̀ ọkọ wa sì ráǹfààní àti wẹ̀ jànáàbà àbí ìyàwó abala wípé afẹ́ ṣètò sàárè àjẹ sàárè kò jẹ́ kó ti ráyé wẹ̀ tó bá di pé fájìrì ti jáde tàbí ṣubú ìtàn àwọn yóò lò láwẹ̀ torí kò tí wẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yìn bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀ o هذا الدين ليس دين عقل بل هو دين نقل قبل أن يكون دين عقل ẹ̀sìn wáyé kìí kàn sẹ́sìn làákàyè ẹ̀sìn tó ti wípé ó ní òfin tó wá látọ̀dọ̀ ọlọ́run lé lórí revelation ni láti náà Kùránì àti náà sunnah náà Muhammad alayhi salatu wassalam kí ni tọ́lọ̀ ń wí lórí àlámàrí ẹ̀sìn kí ni tó ṣe ńlá rẹ̀ sọ̀rọ̀ nígbà bá gbọ́ yìí yé àtẹ̀wà fi làákàyè tẹ̀lé kì í ṣe làákàyè láńtàlárí síwájú táwà fi ẹ̀rí sẹ́yìn ṣe ń gbọ́ mi báyìí ẹni bá ń sùn kó mọ̀ rẹ̀ o Aisha àti àwọn méjèèjì jẹ́ kan nínú àwọn ìyàwó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam anna rasulallah sallallahu alaihi wasallam àti kíní àti kejì wọn àti gbogbo àwọn ìyàwó ànábì àti gbogbo àwọn sábà ànábì pátá ọlọ́pọ̀bá yọ́nú sí wọn wọ́n ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kana yutrikuhu al wahuwa junubun min ahli tí ó sì jẹni tó jẹni tó ní jànáàbà lára látara àwọn ará ilé ẹ̀ ìyẹn ni pé wọ́n sun oorun láya títí fi yọ tí àwọn ibi sí ní jànáàbà lára tí ó sì láǹfààní kó wẹ̀. ثم يغتسل lẹ́yìn náà nájú wàá wẹ̀ wọ́n yẹ sóun ó sì máa ìyẹn n'i pé kànáàbì tó wẹ jànáàbà yẹn fájìrì ti jáde láti jẹ sàárì kọjá yóò gbé jànáàbà jẹ sàárì sahar lẹ́yìn ìgbà yẹn yóò sẹ̀ lọ wẹ̀ ló ma bà wẹ̀ tí ń já sí wípé jànáàbà ń bẹ lára ọkùnrin àbóbìnrin kò bá àwẹ̀ yẹ kódà àbí nǹkan gan ọmọkùnrin jáde lára èèyàn ó ní á nìkún bẹnu àwẹ̀ wọn lè pariwo ta lọ́wọ́ kọ́nà àkọ́kọ́ kò sí tó sàwẹ̀ rẹ̀ títí ẹni pé fara nà lọ́wẹ̀ báyà tó bá tó kàn máa ṣe eléyìí ò sí kí ni báwọ̀ jẹ́ ẹnu pé tó bá ṣe wípé ìrégbè ló ṣe òṣèrègbè ó kọjá ààyè tùlùmú fóònù lọ́sàn-án àwẹ̀ lọ́wọ́ pornography ó wò ó bá ara ọ̀bá balẹ̀ mọ́ ìwòkúwò bá a ti ń sọ lọ́rọ̀ yìí ẹlùmí òkú wọn ní ọmọdọ́nà wọn àwọn kan yẹn máa sí yẹn léèmọ̀ gán sí ọ̀bá yànú ga kò jẹ́ náà ọmọdọ́nà gan kí ìyá méjì ló ń kọ lẹ́tà níwájú àmọ́ iye àkọ́kọ́ òun kọ lẹ́tà tó sí torí pé dẹ́tà tó ń lò yẹn wọ́n òun fi ń gbé ẹsẹ̀ lárugẹ ni gbogbo ohun tó bá subscribe sí tó bá yẹ pé nǹkan ẹ̀ṣẹ̀ ni ìwọ náà bá wọn lọ́wọ́ kọ́ṣẹ̀ yẹn ni dẹ́tà sáà ló rà to vary open application. وقد قال سبحانه وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ọmọ ìyá ni jájára wọn làkáyè ògédé pé wọn tó dù wọn dáradá ó ṣe kórí social media yẹn tí wọn náà wá ra data tó ń bá wọn wò tó ń fọ́lò tó ń view ìwọ náà ẹjọ́ ń fún ẹ̀sẹ̀ káàkiri ni ẹjọ́ ní commission ìyà níwájú ọlọ́ọ̀nà àti tó bá tún bá lókùn

nígbà tó wàá da nira tọ́lọ̀ fẹ́ fún ọ ládánwò tó bá tún wáá jẹ́ real money gbẹgbẹgbẹ tọ́lọ̀ mọ́ lò sábàbí tí ń dọ́mà sórí tí àdúrà yìí ti gbà ní congratulations òkú àìmọ̀ká àgbẹ̀ ọjọ́ yẹn ó ti forí sánpọ́n bẹ́ẹ̀ ni kò tún wá tó bẹ̀rẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn kó tún jẹun ó pè gbìyànjọ́ ọ̀hún ikù rẹ̀ ó pẹ̀lẹ̀ bẹ̀dánwò ló kún sùn bó oró mi báyìí àríwá mọ́ lójú ni o tẹ̀mú tó sẹ́kù lálẹ́ àná ní sáàrì kò sí jẹun ẹ̀yìn òkú ti wá rí ẹ̀yìn ìrìn ni ó dá padà ó bó ìṣẹ́fẹ́ kò sí orí fóònù náà lọ́sàn gani gani náà ni àbílà wà ní ọ̀lẹ́ tó tó fún ojú òkú síbílẹ̀ tí ń gbọ́ wà sí tó jẹ́ ìta mọ́ṣáláṣí ló bá ran tí mọ́bìnrin lóbìnrin títí tó lù fi ọ́ ètò ẹlòmíì fídọ́mù ń bẹ fún kò sínú kéjì rárá tó tó ń kó fún ara rẹ̀ gan-an <laughs> ètò ló ń fún ara rẹ̀ orúkọ ní sẹ́yìn ẹni bá ní àwọn ìdílẹ́mẹsẹ̀ tọ́ ní rọ̀jìn olọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ fún àmọ́ òun bóun ṣe nígbà àgbà tó dé sùn nǹkan lòun bí ogun tó bá ti jẹ́ bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní wọ́n fi ń sáyé kódà bí èsì nkẹta fẹ́lẹ̀ kíkẹ́ yẹn ò dá ìjọba ilé bọ́ sí tí pọ́lọ́ mi ò dá yóò ti mọ̀ sí pé bí o bá sì pàdé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n bẹ o wọ́n bẹ dáadáa kí ni tí ó ṣẹlẹ̀ gan ọlọ́mọ jésù yà wà lọ. tó bá rí bẹ́ẹ̀ aláwẹ̀ o kò tó dáwẹ̀ yẹn o èèyàn jí níjà nàbà ẹnu tó báwẹ̀ jẹ́ náà ni obìnrin tó ti jẹ sàhúr tí kò ń gbáwẹ̀ lójijì àlejò rẹ̀ bá dé àwọn yẹn ti kí ni ó bàjẹ́ hamilu ni olóyún ni lọ́sàn àwẹ̀ ibi ọmọ bá mú ó tẹ̀ wò fúyá ah, kọ́nà tí ẹ̀sìn yóò ṣe rọrùn kó ti bọ́ wà lẹ́nu màá bí sí kí tọ́jú ẹ̀ ní kí n ti ẹ̀rí gbà iná mo fẹ́ tọ́lọ́hùn tó fẹ́ tọ́lọ́ ọ̀sán yẹn náà ló ṣe kí ni kò ló bì kò sóbìnrin tó bímọ láyé tẹ́jẹ̀ bímọ ní jáde lára ẹ̀ máa máa kọ́ ẹ̀ bó ti wó kéré tó ní jáde lára àwọn yẹn ṣe kí ni ó ní pìlébọ̀ ni àlùmí àwọn ọlọ́kùsànà ọkùsànà àríyàmá ẹlẹ́mìí máa fi odidi ọjọ́ kan sílẹ̀ bẹ́ẹ̀ kò máa lébọ̀ ó ní kó máa lọ kó máa bọ̀ máa lọ máa bọ̀ ẹni ó ti ń sin kò tí ì múra ní ọmọ ti ń tẹ̀kẹ́ ní ọmọ àwọn àfáà ní ní kété tó bá ti ń danira kódà bọ́mù tí jáde ó ti di nùfàsáà kí lápẹ́ ó ti dènà fàṣà àwẹ̀ ọjọ́ yẹn ó ti bàjẹ́ kódà kò ṣe pé kò ṣe self delivery wọ́n àti ìsì ẹ̀bí ní suez ló fi bímọ fẹ́ ẹ̀jẹ̀ mọ́ta jáde lára àwẹ̀ ọjọ́ yẹn sí kéne ó bàjẹ́ lẹ́yìn méjèèjì a ti fi ọlọ́run kó sọ wá ń bẹ̀ ẹni tó ní rí dà alẹ́ ìlú náà ẹ̀jọ̀ títà rọ̀ wíì tílẹ̀ yìí mọ́ ẹgbẹ̀yẹ sàhúrò ní ní tó bí ọwọ́ agbẹ́mẹ́wàá rọ̀ ẹjá lọ tẹ̀síìrì ẹjá lọ tó níkà àìláńtò tó ní ẹwà irú àìwòrán jẹ ìgbà yìí ó tẹ̀sí Islam mọ́nà ṣùgbọ́n òun gbà rẹ̀ mọ́ kì í sí pé òun gbà rẹ̀ mọ́ Islam yẹn gan òun sí mọ́ kí ló fi sẹni kí ló fi jẹrẹ yìí ó ní kí ni tí sọmọ òun jà ní àwọn kí àwọn yẹn ṣe kí ni ó bàjẹ́ àwọn kan tó ń bá wọn jẹ́ nìyẹn adàlá subhanahu wa ta'ala kò fún wa ní àwọ́yẹ̀ ìsìn la ilaha illallah